من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفهم قولي واجعلني من ربي حكيم يا رب العزيز يشبه لي أهلي وأشرب عليه إنه حق كثيرا وإن كثيرا إنك أنت بنا بصيرا فالعلم فيك كما تعلمك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنهضوا سبيل الله وما بيضوا أيضا فإنك تتمنى وأحسنوا إن الله يحب المحسنين وأحسنوا الحج والعمرة لله فإن بخلتم فمن استيسر من الهدي ولا تحرجوا رأسكم حتى يحضر قوم أبي فمن كان منكم مريضا او به اذى من راسه ففدية من صيام او صدقة بأنفسكم فإذا أمنتم فمن كان يدعى من عمره فدية بحج فدية كفارة عن يعزكم فمن لم يجد فصيام ثلاثة أيام فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وبدعة إلا وبدعة تلك عشرة كاملا ذلك لمن لم يكن أهله حامل المسجد الحرام وصدق الله واعلموا أن الله شديد العقاب أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعلني وزيرا من أهلي هارون أخي اجلس به أجري وأشغل به أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأتموا الحج والعمرة لله فإن أحسنتم فما استيسر من الهدي ولا تهلكوا رؤوسكم حتى نبلغ الهدي مهلا فمن كان منكم مريضا او به الم من ربه فليكن من صيام او صدقه او نسك فاذا امنتم فمن تمتع بالعمره الى العجل فمن استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في العشرة حتى إذا رجعتم تلك عشرة كاملة تلك عشرة كاملة ذلك لمن يكن أهله حافظ المسجد الحرام واتقوا الله واعلموا أن الله يجب منه العقاب هذا وبيت الله ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àrọ̀rọ̀ ìkẹ́ àti ìkẹ́ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi ìkẹ́ àtìkẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn ará alé ànábì àwọn sọ̀háábà àti gbogbo wa bá ń gbìyànjú bá ń tẹ̀lé lánàá wọn títí dìjọ gbèǹde alkiyama. Aya 195 Suratul Baqara, Quran chapter 2, verse 195 òun náà là ń sàlàyé lọ áyà yẹn a ti bẹ̀rẹ̀ rẹ̀ látọ̀dún kọ́ lọ àtúnwáńtẹ̀ síwájú sórí tí wọ́n bá ń tú kùrán ẹn tó gidi yóò farabalẹ̀ kò ní rojọ́ kò ní ṣeré kò ní sùn tí ó farabalẹ̀ tí ó mọ̀ wo ìtumọ̀ kùránì yẹn ni bí àwa náà ṣe máa ń jókòó láwọn ọdún tó ti pẹ́ a tún jókòó bí ìsìn a mọ̀ wá gbọ́ báwọn àfáà wa bí wọ́n ti tú tẹ̀síl adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìwọ̀nba tọ́lọ́ ní káwa náà rí mú àǹfààní ẹ̀ ọlọ́run ni wà á fi kún fi sẹ́bí lílà ẹ máa ná owó yín àti gbogbo tọ́lọ̀ wá fún yín ẹ náà sí ojú ọ̀nà lọ a ti sọ ìgbìmọ̀ bí méjì èyí tí bàbá wa ṣe àmàlámà Muhammad gbogbo sọ́lẹ̀ àgbàṣẹ́ ilé ìtumọ̀ bí méjì tí wọ́n fún àtọ́lánà ẹ̀nà síbi al bákan náà ẹ̀tọ́ náà síbi gbogbo tí ọba sùn ní mọ́lọ́ tí èèyàn bá fẹ́ náwó síbi kan wọ́n wá béèrè pé ustaz ṣebí tí malamoji ẹ̀mọ́ nítọ́ àánú dáadáa ṣebí tẹ́ ẹ fẹ́ náwó sí ṣé yóò sùn ní mọ́lọ́ àwọn ọ̀dọ́ kan kóra àwùjọ ládùúgbò wọ́n láwọn fẹ́ sí kánífà wọ́n wá jẹ́ 40 nínú wọ́n jẹ́ muslim sọ́rọ̀ àwọn ọmọ tí ń ṣe kánífà mo lè sọ fún ọ pé mo fẹ́ lè sọ pé 100 christian àwọn ọmọ mùsùlùmí ṣùgbọ́n tó láwọn ọmọ christian kọ̀ọ̀kan náà tún jọ ìwọ̀n sórí èmi kò lè rákà máa tara wa jẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí wọn gbádùn

wọ́n wá ń gba àdúgbò wọ́n ń rẹ̀ ètò omi owó rẹ̀ dẹ̀ wà ní owó tán ti ọ̀gánáìsì kálífà ọ̀dáná ìwájú ọlọ́ kí mo ló ṣe ọ̀dáná bí mo ṣe wà kí àwọn ẹ̀yà tí wọ́n mọ àwọn ẹ̀yà ẹlẹ́gbọ́ àwọn kámẹ́rà bẹ̀rù ìdí mo sí àwọn ẹ̀yà olóògbà àwọn ẹ̀yà olóòrùn àwọn ẹ̀yà ọ̀lẹ àwọn ẹ̀yà èṣù àwọn ẹ̀yà yìí ime inú wọ́n wà ọmọ gbogbo wọn á mú owó ẹyọ wọ́n wà òbínú gbá ìkánjọ́ kan afọ ẹ̀ lówó àwọn oníyí wọ́n yá ṣe bí ẹgbẹ́ ajá ní gbó mama eme ò sí bí ẹgbẹ́ ọgbọ́n bẹ́ẹ̀ òní ìsìn fún ya sọ àbí kí àwọn lè gbàdúrà wà máa dùn áwù lè káàkiri nílẹ̀ nílà ìtọ́lá àdúrà wo ni ìyàtọ̀rọ̀ rẹ̀ dáhùn ìyàtọ̀ fẹ́bọ ọ̀rọ̀ ẹ̀ dáhùn kò lè dá jẹun ọwọ́ akówó ẹ̀yọ owó ẹ̀yọ tó jẹ́ pé mo lè mo lè wéèsì ẹ̀dánù ọwọ́ akó inú ọgbà àwọn dẹ̀dẹ̀rẹ̀ àwọn dàdá ní ilé súpa òrògbòmù wọ́n wá ń fowó inú ọgbà òṣùlẹ̀ náà sì pọ̀ mọ́ àwọn tí ó fòyà ń gbogbo ìmúyà olóòfà èèfún ní náírà kan rí láyé èdè ní ìdílé fún ọlọ́mọdé fún láyé èdè náà ìlọ ọgbọ́lọ̀ èèfún fún yóò lóòfà lóòrẹ́ àwọn ọ̀dọ́ kan wá wọ́n kóra wọn jọ wọn wá ń gbowó kí kí anụ ahụ mama lecture a wà lẹ́yìn akọ lówó fún wọn ní kíni bí n sọ fọ àwọn ọ̀dọ́ kan wọn jọ ṣe fourteen forty seven ní ìpọ́dún àwà ẹni ọdún ṣe àwọn kan tó ń bẹ wà mo bá wò pé àáfà àwọn náà ń gbé bọ̀ wọ́n bá láàfà àti máa polówó òòṣà àáfà àti ọ̀sọ wípé àtòòṣà àti kìrìsẹ́rìtì àti ìsìláàmù ọlọ́nkan náà là ń ṣe à olórí ìlú àbálẹ̀ ń gbé bọ̀ èyí ò tún bá dùgbò jẹ́ ní ìní fún ní náírà kan àfi tí ìbámọ̀ kò wọlé ń gbé bọ̀ tí bá wà kó wùlẹ̀ gbé bọ̀ lẹ́bí mo tó forí lówó máa tó tọrọ olympic máa ọlọ́run tó ìgbè lo èdè náà ti fún ṣàìsàn mi lọ́wọ́. bàbá wa sọ́lé àlùfẹ́ mi wọ́n ní túmọ̀ kejì òun ni kúlù máa yù kọ́rì sí lápá azà wàjálà wàlúsọ ilé gbogbo tí ọba ti sún ọmọ lọ tí ọba bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀náwó síbẹ̀ sí. wàlátúnkú bí àìdí fún ìlàtàlùkàtì ṣáwárí àárín tàádé ìtumọ̀ táwọn àfáà fún ọ̀pọ̀ lọ́yá kí o sọ mẹ́ta sí márùn-ún níbẹ̀ alákọ̀ọ́kọ́ gbogbo nǹkan tó já sí pé tó o bá ṣe àbó lọ́wọ́ ń bẹ̀ àbó kópa ń bẹ̀ ó lè fa àlèhìlá ó lè fa kí èèyàn parẹ́ ó lè fa kọ́rọ̀ èèyàn dáhùn ọlọ́run ẹ̀rọ ṣe jáwá wo díẹ̀ díẹ̀ nínú ọ̀rọ̀ láwọn àfáà wa tí wọ́n sọ àfáà wa ìlú kẹbíì ọlọ́run kó bá ní yọ́nú sí wọn wọ́n kọ́ tú wọ́n lọ́lọ́run ọba ní wà láàtò ìlú òbìyà ìdè kọ́m ìlà tààlò kàtì wà á há sí wọ́n ní túmọ̀ àkọ́kọ́ sórí gbogbo ń tọ́ bá wàhálà ìfòòró fíláhálì wàlìmáàlì wàtẹ́ríkì lè jìháàdì ìtumọ̀ àkọ́kọ́ lọ ọlọ́run ní gbogbo nǹkan tẹ́ ṣe wàhálà tó ikú bí àìjọ tọ́lọ̀ ọba ń sọ dáadáa gbogbo nǹkan tó pé tẹ́ bá ṣe ó lè fa wàhálà fún fámílì irú àwọn máa jẹ́ olórí ẹbí oúnjẹ tó jẹ́ pé tí fámílì wọn bá ń wọ́n á ní wọ́n á ní wọ́n ní hypertension èèyàn gbọ́dọ̀ máa jẹ jù èèyàn níbi iyọ̀ nínú ara ọgbọ́dọ̀ pọ̀ jù èèyàn níbi ṣúgà ọgbọ́dọ̀ pọ̀ jù àwọn àríbà lè kan nígbà bàbá wọn ojú oúnjẹ wọ́n tọ̀ wá fún iyọ̀ wọ́n sọ gbogbo fánílì wọ́n tọ̀ fún iyọ̀ tó oúnjẹ yá kan bàbá yọ́ wà gbogbo wọn ọmọ ọdún àwọn àwọn ọmọ ti wá wà addicted táwọn ọmọ yẹn ọba mojú òlálà àti ìgbà tí èsì pé àwọn ọmọ yẹn pé 30 40 wọ́n ti ní cancer problem wọ́n ti ní diabetes wọ́n ti ní high blood pressure ìmí ìgbà tí ẹ̀sìn ní stroke náà àwọn ọmọ yẹn bàbá tó ń ra rú nǹkan wọlé olóògbé bàbá yìí bàbá ńlá fún aṣẹ́wó àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ obi wọ́n wà wọ aṣọ wà lẹ́gbẹ̀ẹ́ òyìnbó bí ní ọmọ ní orókún àwọn ọmọ obìnrin ọ̀wà wọ́sọ jọ́pà ọmọ rẹ̀ obìnrin àkọ́kọ́ òun jẹ́ 21 nínú àná ọlọ́run òun jẹ́ 19 ọmọ kẹta obìnrin òun jẹ́

tọ́ọ̀bẹ́ ilé wọ ọ̀kan òdìbòjú tó dápìn bàbá ní ọ̀rọ̀ àtọ́ tó fún wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àwọn ọmọ yẹn aládàáwò ní bàbá ó ń gbé ní èdè wà látúlùkú bí àìsí ikú ọmọ látàlùkàjì gbogbo wọ́n látùrù kù ìrìnàjò ìlà tààlù kàtì jẹ́ tó fún ọ lápẹẹrẹ ní jẹ́ kí tó fún ọ ní àpẹẹrẹ ní ìyẹn kẹlẹ̀ àdúgbò kan tó ọba ti kọjá sókà síwájú èrè tọ́jú bá lọ níbàdàn olóògbé bàbá lọ́ra búrúkì mọ̀wálé ọlọ́run jẹ́ kọ́ ọmọ tí jẹ́ búrúkì

ìwọ ọmọ kékeré kódà ìwọ ọmọ tó ọba fi ní boyfriend girlfriend olórí gbogbo ọmọ ní ọyọ olórí ọyẹ kéèyàn ọmọ táyé rẹ ta àwọn ẹni boyfriend kẹjọ ọmọ kọ lẹ́tà love letter kẹjọ ọmọ fọ ọmọlá yín ọyẹ kéèyàn ọmọ táyé rẹ ta wàhálà ìfẹ́ mi níyàwó ní èdè girlfriend ní láìpẹ́ òjò ṣé ní táwọn àgbà ń tẹ̀jú báyìí lọ kí ní jẹ́ girlfriend òní dáa fún girlfriend girlfriend òkòwò àwọn èmi girlfriend àwọn tó abájọ ń lọ ilé tí ó ń tajọ́ mọ́ wà ti pa nínú ìwọ́n tó jókòó yìí mọ́mí rẹ̀ ajọ́ ń lọ wà sí ní ayé ìjọ tó èdè ọ mà wá ní pa lágbájá mo lè sọ twenty nínú ìwọ́n tó jókòó yìí kí kẹ̀kẹ́ bí ti pa irú ọmọ tó wà lọ́ọ̀kọ́ ìfọ̀nà kájú kí ní pàtí àmọ́ ẹ̀mẹ́rin ọkọ̀ rẹ̀ màmá rẹ̀ àjọ parí ẹlẹ́ta high school lọ́dún kan náà màmá ẹ̀ treasure wa ìnígbà mẹ́rin wà láìpẹ́ àti máa bẹ̀rẹ̀ wa nù sísá ṣọ́dá àwọn tó lè tẹ̀lé tó kọ́ pé àmín ọmọ kan náà bẹ̀lẹ́sẹ̀ 1bb bàbá rẹ̀ agbọ́kájẹ́ lẹ́ta ẹ̀sùn 1998 àwọn èsè wèrè wèrè òmìnlógó kò sí sí jẹ́ boyfriend wọ́n bá lọ́gẹ́ látàgé girlfriend mi ni àbókọ bú mi torí òfè ọwá kọ love letter èèyàn gbádùn àwọn ọmọ tó bá ti fókọ̀ ọmọ tó níbi tí ń lọ kò ní máa ronú boyfriend girlfriend àwọn ọmọ tí wọ́n gbádùn náà máa ronú boyfriend girlfriend wọ́n máa wo wà látúnkú bí àìdí kó ìlàtàlùkàtì bàbá tí mo wá ń sọ yìí ó ra blue film wálé ọmọ rẹ̀ obìnrin ẹyọ kan lọ́mọ rẹ̀ obìnrin wọ́n wá gbọ́lú dé ìrọ̀lẹ́ ìrìnà tí wọ́n bí akọ́ bá ń tẹ́kọ́ bá ń tọ́ta nígbàdàn bí ìlú ìrẹ̀lẹ̀ kéèké ìsàn jàpá àti ẹnìbò orúkọ fẹ́lẹ̀ ọmọ tó wá fẹ́lẹ̀ wọ́n gbọ́lú dé jọ friday bàbá ó ti jáde ọmọ ti jáde ọmọ yẹn wá kó àwọn boyfriend yẹn wálé ọwọ́ àtọ̀ fídíò fídíò ọ̀kan mọ́ máa ń sẹ́ síbi wọ́n kẹ̀wọ́ fíìmù orí inú ilé rẹ̀ náà wọ́n ti bá ọmọ ti di fìlàwà ọmọ ẹ̀ tí wọ́n ti dábàlẹ̀ ẹ̀ náà ti bá bẹ́sù ọlọ́run bá ṣe iná máa amúrùrù ìgbà àárọ̀ àṣàyà àárín ẹ̀kọ́ ìyálà sọ̀rọ̀ tí wọ́n rẹ̀ ọba lórí kó fáyà kan bó ṣe lóyún nù bá bẹ́ẹ̀ lọ́ra bíútì ìmọ̀wálé àtẹrù bàbá òun ó ti fọwọ́ ara rẹ̀ fa tí ó kọ́ fa ìparẹ́ afọ́wọ́ ẹ̀dùn kẹ̀bí wọ́n ní tó lè fa kí fámílì ní ọpa rẹ̀ ẹmọ́dìlẹ̀ wọlìmọ́ọ̀lù kí tó lè fa kí dúkìá rẹ̀ ọpa rẹ̀ máa wò ní o ṣẹ̀rí àmì kámọ̀sìn ajá ọwá lọ ra ajá àti olùkì ó nítorí àwọn olùkòtò ayé náà adéfẹ́yìn sọ́ǹgbọ́ ọwá ra ajá àti olùkì ajá yẹn wá já kú níbi tí wọ́n máa ń so mọ́ ara dúkìá tẹ́ èèyàn ní jẹ́kẹ̀lẹ̀ òfin ní bàdẹ̀ sílẹ̀ sí mi gangan ní èmi ń fi oró nígbà tí mo parí secondary school kí n tó wọ yunifásitì lọ inú ilé ọ̀rẹ́ méjì ni wá yàrá àdúgbò náà mo ti ń sùn bọ́ọ̀sì kọta wa lẹ́kùnlé lẹ́yìn mọ́sálásí ibẹ̀ mo ti ń sùn wọn mo rántí lọ́dún náà mo wá lọ IBC méjì pẹ̀lú mo lọ Islamic vacation course kí n tó dé ajá tó kó gbogbo orin mi ó dùn bí kí rájà ń lè pa ìwọ lọ́wọ́ rájà wálé wọ́n sì ní ọmọ sin ajá ẹni tó bá ń sin ajá òkè údù ní ọmọ adékù nínú ọ̀ṣẹ́ rẹ̀ àyàfi kẹlìbà sọ ìkó ilá kẹlìbà sọ ajá tí wọ́n fi dẹ̀dẹ̀ ìyẹ́dẹ̀ nídàjọ́ ìyẹ́kọ́ ni tọ́pìkì

kò lè tẹnubọ oúnjẹ kò lè máa rìn kí ó ti ní training ṣùgbọ́n wọ́n bó ń sin ajá òkè kúrú ọmọ adékù lọ́sẹ̀ rẹ̀ ajá bá kó gbogbo ọmọ rẹ̀ jẹ ọba kó gbogbo ehoro rẹ̀ jẹ ó kó gbogbo adìẹ jẹ gbogbo tó kó di afá àkọsílẹ̀ ìjọjọ́ 2.7 million ìwọ́n ló kó bára rẹ̀ wà látún kò di àìdí ìlàbúrà àlùkà bákan náà gbogbo nǹkan tí ó kò bá yín tí yóò wà fà tẹ́ríkù lè jihad gbogbo ń pé èèyàn bá ṣe tí ò ní tí ó lè ṣe jihad kó o lè máa ṣe tọ́lọ́ọ̀ máa ọlọ́ni ọmọ jẹ́ fún ọlá mo mọ kéèsì jẹ́ kí ló ti pàdé náà jẹ́ nǹkan ló ti pàdé ẹ̀yìn oṣù mọ́fẹ́ látó wá bọ́ sórí àwátá ìlú pàdé àbá ń dájú pàdé kan jẹ́ Abdullahi bọ́nà Roman Abdullahi mọ́rùkọ́ Abdullahi bọ́nà Roman rọ̀bí àlọ́wà ní òun lọ́mọ kàlífẹ́ ẹlẹ́ẹ̀kejì bàbá wọn ni kàlífẹ́ ẹlẹ́ẹ̀kejì mọ́rùkọ́ lọ́kàkọ́ rọ̀bí àlọ́wà àfọ́ àwa wá fẹ́ ìyàwó rẹ̀ ẹni ìṣù àfọ́ àwa ìyàwó tó wá fẹ́ ìyàwó wọ́n ní min ajmali nìta ìyàwó yẹ fáì ó lẹ́wà báàbù láì ṣe fẹ́ láì ọ̀bà láyé ọ̀pọ̀lọ́wọ́ mọ́tò ìdíjẹ́ kí ó ẹ̀ríṣàlá ọ̀la àlọ báwọn ọ̀tajà ọba láyé lọ ọ̀tọ́lá àlọ ìṣẹ́wà àgbẹ̀rẹ̀ ọgbó lóko bá rí ọba láyé tọ́bá ti wíkẹ̀ẹ́dì abàbẹ̀là láfààyè ìbò ìbẹ̀lá tí lọ ti bá wà ọba dọ́gbọ́n pàfóòrò tọ́bá di next week à ń lọ sí ẹgbẹ́dá

òjígbé tí ó kò wọ́n tó oríwọ̀tọ́ ọjọ́ ma di fatiwa mọ́lẹ̀ lóògbé lónìí àbábà rúkú fọ́ǹgbọ́ jù àbùsàlámì fọ́ǹgbọ́ tó o bá fẹ́ yàwó tí bàbá rẹ̀ bá ní ọjà ìbọ́ọ̀sì etí sẹ̀rí àbẹ̀lùgbé dàìbọ́ọ̀sì ìyàwó ṣe àbúrò ọmọ ìsìláàmù jàmẹ́bí lọ ọyọ́ mú ní ọ̀dà ìbọ́ọ̀sì ẹ̀ ọmọ lọ́lé wọn yọ́ lọ́lé wọn yóò ìlà fẹ́ sọ fún wọ́tọ́ ọjọ́ mo rè jẹ́ kórì rẹ̀ ó pé tọ́ ọba fẹ́ lọ́kọ alákọ̀ọ́kọ́ owó fámílì kan fẹ́ lọ ó ń tẹ wọ́rù olóríire ni kèéso olóríire lásán first class nínú olóríire àṣẹ bàbá rẹ̀ tí ó ní ọkọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ òun náà jù ọgbọ́n

bàbá ọkọ wa lè ibù kọ́mọ̀ tó bàbá ọkọ ni orí bàbá àgbàlagbà àfàláwọ̀ ah, alẹ́kọ̀ọ́ ẹjọ́ àbẹ̀rẹ̀ àfàrọ̀ sí dáṣì mọ́ ní o wọ́n ti lè ah, ìjàmbá rómi mú bẹ̀ ah, ẹmọ́ bínú ẹmọ́ bínú yẹlé àdébí ẹ̀jẹ̀ rómi mú àbà ó ti kẹ́ ẹwà tí ọwọ́ bàbá wọn àti tẹ́kù wọ́ta bàbá ọkọ ẹ̀ wálé kọ̀ọ̀kan lé ó fàṣẹ ládàradà bí Sunday Christmas bàbá ọkọ náà dẹ̀ dákẹ́ bàbá ọkọ wá sọ fún pé à ọkọ yín bá dé ẹ bá mi kí wọn dáadáa o ẹ bá mi kí wọn o jẹ́ fún ọlápẹ̀rẹ̀ kì ẹ sọ fáwọn ará àlọ́rin ní ẹ kí wọn bọ́yà lọ́rin lèmi kí wá ń sìn ẹ sọ fáwọn ará Port Harcourt ní ẹ kí wọn o ẹni pé kánjọ tó bá ti dé ilẹ̀kùn ilẹ̀kùn ẹnu ọ̀nà wọn kán pààrọ̀ lẹ̀kùn yẹn o òun rò pé ilẹ̀kùn linguistically bàbá òun dẹ̀ ti kọ́ wípé ìwọ gan nílẹ̀kùn òun máa lọ bà àwọn fámílì ẹ̀ àti rẹ̀yẹ̀ méjì náà àwọn ẹni ọlọ́run anábì Ibrahim ó ní ọkọ kàtọ́ àṣíwọ̀tọ́ ọba lọ fẹ́ obe tó kórí gbúgbọ́ ayà ìbọ̀ orí wà látúlùkù bí àìsí fún látàlì sórí gbogbo tó lè fa ìparun fún ọkọ́ jẹ́ pé ọ̀wà ní ilé ṣe tọ́lọ́un mọ́ ò ní ilé ṣe jìáàdì mọ́ àjọ́ torí ọlọ́run jẹ́ kórí rẹ̀ oko ọ̀rọ̀ kan tó lè yẹ ọ̀rọ̀ míì àfáàwà Abu Ishaq jẹ́ mọlọrọ tí wọn jẹ́ kí n lọ ọ̀rọ̀ ọ̀dà Abu Ishaq látọ̀dà Al-Barra àwọn náà ń sàlàyé ayá ìbùkì jọ farabalẹ̀ dáadáa o àwọn wá ní sórí wàlákín àtàlùkà wọ́n ni tí ń jẹ́ parun an yúgbìnbà rọ́júlù sàmbà òun ni kéèyàn ọ̀fẹ́ lọ́wọ́ ọ̀fẹ́ lọ́wọ́ you commit an atrocity you disobey Allah ìtọ́lọ̀ ní ọmọ ìṣèmọ̀ òwe o jẹ́ kí fún ọ ní ìtòsẹ̀lẹ̀ àti ọmọ tọ́lọ̀ ó ṣe jìnà ní ọba fẹ́ ọba mọ́ká jàmọ́ kí ló ìdìnà kọ́ ló kórí ibú boyfriend ló kórí ibú wa ibi tó ti rẹ̀ ní pé wọ́n fi láti ah, I want to be my boyfriend ẹ bá kọ lẹ́tà orí ibú sí ọ tí wọ́n náà dá ló orí ibú rẹ̀ tó bá wa tù Ikú kórí ibú wa ìpínlẹ̀ rẹ̀ ní boyfriend girlfriend I want you to be my connection. kan wọ́n láwọn ìbò òbò tàbí ń lo ìbẹ̀tọ̀ lé ìbò orí wọ́n bẹ̀rẹ̀ boyfriend wọ́n fúnra wọn ní ìkànnì I want to have a taste of you. Ìjọ́ wo ló ti búrẹ́dì ló ló ń jẹ? Ọba tèsì ẹ̀, ọba tèsì náà. Ìjàmbá dojú, àà máa ní ọgbọ́dọ̀ wọ́n tí mo lóyún òbí níta, ọba tẹ́yún, ọba kú. Ó rí pé ọ̀sẹ̀ lọ́ọ̀ ni, ṣíṣẹ́ lọ́ọ̀ ń tọ́wọ́ ṣẹ lọ́ọ̀

máa gbọ́ mi dáadáa kí ni tó tẹ́lẹ̀ ẹnìkan ó máa ń gbọ́ orin àtàrà kó ń gbọ́ ìbẹ̀lànjẹ̀ ló jùlá gbogbo owó bá máa ń gbọ́ orin dọ́gbọ́n ti tẹ́ olùgbọ́gbọ́n ti kéré létí wọn ni máa ó tẹ́jú kúrò nílọ gbọ́ lè wà láì àjẹ́lólẹ̀ ìwọ́tọ̀ ọmọ ń bóra abóra of Nigeria libẹ̀bẹ̀ àdẹ̀wò lè tí ọlábàrá ara bíbó àfáà ní tẹ́ èèyàn kan bá wá fẹ́ lọ́n ẹ̀ṣẹ̀ yẹn wá lọ fa ìparun fún wà láyà túbù wà láyè kò wá túbá tó oríwọ́tọ́ ọba sẹ́lọ̀ mọ́ṣẹ̀fẹ́ pé àmà sẹ́lọ̀ tó rà kìí ṣe màláíkà tọ́ ọba ti wá nọ lọ ojúwo mami rẹ̀ mami very sorry wà láìláàárọ̀ tí mo bọ́ wà one thousand owó mọ́tò wá dọ́gbọ́n mú two hundred so oríwọ̀ tí mọ́mí rẹ̀ bá ń pa ọmọ kan bẹ̀ẹ̀bẹ̀ wọ́n yọ́ mú yọ́ mú olè ní ọ́ tí wọ́n lè rẹ bá ń ta àtẹ ìwọ lọ wá wà ní ṣọ́ọ̀bù ọ lẹ́tọ̀ọ́ kó o mú súùtì five kọ́bọ̀ kò sí súùtì five kọ́bọ̀ ó lẹ́tọ̀ọ́ kó o mú súùtì kọ́ọ̀lá àfi kó o tọ́lọ́kẹ́ mọ́mí èdè mọ́ fẹ́ mú súùtì ẹyọ kan sábà ní mú tọ́ ọba tó fẹ́ mú kejì ó tọ̀tọ̀rọ̀ ni ọfẹ́ jẹ bí kàrúkù ọbẹ̀ jẹ búrẹ́dì ọ̀gọ́dọ̀ búrẹ́dì àbúkọ̀ gbàyọ̀dá mọ́mí rẹ ní kó o ṣe ọbẹ̀ ọ kó yọ ẹja ẹyọ kan jẹ nínú ọbẹ̀ ó lè ní rẹ ní kó o fáwọn àbúrò ọ kékeré kan sínú olùdákọ̀ tó ọbẹ̀ díẹ̀ kọ́ ọ̀sáré mú èdè méjì ọba sáré kò sọ́ọ̀kù olè ní ọ Téèyàn bá wá fẹ́ lọ́run, ọ̀wà àbúbá, àfá àwà àbú ìfà, wọ́n gbà wá látọ̀dọ̀ àlùbàrá. Àwọn tú bẹ́ẹ̀ pé ọlọ́run ní tó lè fa ìparẹ́ kẹ́ wá fẹ́ lọ́run, ẹ̀wà àbúbá àkọ̀dá wà bú. tó bá lè túnmọ̀ yẹn lọ báyìí torí náà ọlọ́mọdé àparẹ́ o gbogbo ẹsẹ̀ tó lè fa kọ́lọ̀ wọn máa bínú ẹ̀yà ajá kò bẹ̀ kábẹ̀tù lọ sí ọ̀dọ̀ ara táwọn afá tí wọ́n ìtumọ̀ ní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta wà fún bí ẹ̀dí fún ní wọ́n ní gbólò yẹn ó ní ṣe pẹ̀lú wà á ń fi kú fi tẹ̀lé ìlà tí orí wọn ọmọ tó ọba ń fara balẹ̀ tó tí wọn náà bá ti mú fásitì ọmọ wọn ti pé á ìfásù survive tí mo bá ń fẹsẹ̀ sí ìlú lọ àwọn àfá mẹ́rin bẹ nínú ayé èdè sí márùn-ún ní ilé mọ́ràn tí wọn mo máa ń rántí bọ́ ṣe máa ń túbẹ̀ sí i ara wọn ni bàbá wọn ní máa dòlà àwójú ọlọ́pàá ní kẹ́ bàbá 1995 96 ni mo ti máa ń gọ́fẹ̀ bí i bàbá wa ní máa dùn mo dùkọ tí wọ́n ti jáde láyé ní 1998 tí mo jọra wá ní ìlànà nínú àwọn tí ilé márùn-ún ní ṣẹ́ẹ̀kù àríṣà akédélé sọ̀là òjì ara 95 náà nínú ọ̀bẹ̀rẹ̀ tẹ̀sí ìlú wọn náà àwọn bẹ̀láyé ọlọ́jẹ́ wọn láti bọ̀ta dáadáa nínú àwọn àbá àti gbogbo dákọ̀ tẹ̀sí ìrì pọ̀ lára wọn àwọn náà ti jáde láyé àwọn náà ṣe kéde ìsáàsùwà Sulaiman ní Muslim lábẹ́ bíríjì Muslim àwọn jẹ́ ìfàásù fún ìfàásù tèmi ọmọ mùsùlùmí náà bùgẹ́ ní ilé jẹ́ ẹ̀sù òkè jẹ́ ẹ̀sù ìlọ́mọ́ wà báyìí ọmọ iṣẹ́ bùgẹ́ ní jẹ́ ẹ̀sù ìrìn àná dábì wọn lọ́kẹ́ mi ń tẹ́ ẹn tó wá jẹ́ ìfàásù fáwọn ìfàásù Sulaiman ní muslim lábẹ́ bridge wọ́n máa ń kó àwa lọ ọbẹ̀ àwọn náà mọ̀ wá búburú àní ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwa náà lò ó ti lè lò sọ́dá àkọ́kọ́ ṣé ń tẹ́lẹ̀ ẹ̀kẹrin nínú àwọn tí mo tó kẹ́kọ̀ọ́ tẹ̀síìrì lọ́dọ̀ wọn wọ́n pọ̀ òun ni bàbá wa àwọn náà ti kú fásitì abdulgọfà sheikh abdulgọfà bàbá lẹ́lẹ́ta ara àwọn ìmáàmù ìsìláwùsì ìjọba bàbá kínúwò ọmọ wọn bẹ tá a jọ parí lẹ́lẹ́ta ìrọ̀lẹ́ làwọn máa ń ṣe tẹ̀síìrì tẹ̀síìrì wọn la kọ́ bàbá yẹn mọ tẹ̀síìrì pọ̀ wọ́n mọ tí ń fọ́ lórí bàbá lẹ́lẹ́ta mo gé ìdára tí wọ́n náà pọ̀ ó di mẹ́rin ùsáàsù wa karùn-ún ùsáàsù kọ́ sí àwọn náà máa kọ́ wá tẹ̀síìrì máa dùn àwọn náà tún ọlọ́pàá ṣe dáadáa fún wọn ó di mélòó ó di mẹ́fà ẹlẹ́kẹ̀ẹ́sẹ̀ ni bàbá lámẹ̀já mo gbé ìlú tẹ̀síìrì pọ̀ lára tiwọn náà gbẹ̀gbẹ̀ lórí rédíò sọ wá rí ifá géèmì lọ́dọ̀ àfá àkẹ́ àgéèmì ẹ̀ lọ́dọ̀ àfá àkẹ́ ìwọ tó ọba jẹ́ akẹ́kọ̀ọ́ ọ farabalẹ̀ tó ọba ti ń gbọ́tẹ̀ sí ìtumọ̀ ní ìfà bá ti mú èlò rẹ̀ gbàgbé Àwọn ọwọ́ wọn láyà wọ́n ní túmọ̀ pé ẹnu kọ̀wọ́ ara yín fa ìparẹ́ ìparun wọ́n ní túmọ̀ ẹ̀ ní àlùkùkùlù wọ́n ní àwọn ọlọ́wọ́ bá ń sọ àbọ̀ àmújáde wọ́n ní àwọn ọlọ́wọ́ kéèké ní àwọn àwọn wọ́n ní kí lọ́jọ́ káwọn ọ̀sọ̀ bẹ́ẹ̀ máa wò wọ́n lọ́lọ́ ní wà á ń fi kú bí sẹ́bí lílà ẹ̀mẹ́wọ́ orí sójú ọ̀nà ọlọ wà látú ikú bí ẹ̀bí fún ìlátàlùkájì ẹmọ́fà orí ikú fúnra yín ẹ mọ́fà ìparẹ́ fúnra yín ẹ mọ́fà àbẹ́wò fúnra yín pẹ̀lú ẹ̀yà ọba tó ya aládẹ̀wò wọn àrùn ní ọ olówó lọ́rọ̀ ìjọba ẹ̀já dáwó pẹ̀tró yóò kò fóònù àmọ́sáláàrí ṣájé bí láàmù kan yóò kò gbogbo lọ́wọ́ Ọba ní pé pẹ̀lú àṣọ ọlọ́run ọ̀la kò sí fẹ́ tó ta tán ẹ̀bí adáwó ọ̀wà ní ìdáwó tọ́ba ti wá bọ̀ náà. Ìjọ wà gba transfer lọ sí mọ́sálásí bẹ́ẹ̀ tí wọ́n lè fẹ́ jẹnẹrétọ̀. Àwọn àbànà wọ́n ti wá rọ́ wọ́n ti ra fẹ́ tó yóò tọ̀lọ̀ ọ̀bẹ̀ lọ́tọ̀lá. Àti wọn náà aládàáwó bí ọba tó orí wo ti láhùn yẹn tọ́ ọ̀nàwó ti bí ìtọ̀ náà tọ́ ọba dọ́dọ̀ náà wà kábàámọ̀ ìtumọ̀ ní ìlọ wà látúnkún bí àìdí kọ́ ìlàtàlùkàtì àti ẹnẹ́wó lọ fọwọ́ ara fa ara fa ìparẹ́ pẹ̀lú kẹ́ẹ̀yàun kẹ́ẹ̀mọ́ náwó gidi ìfọ̀lọ́ wà áhàzù ọ̀rọ̀. Ìlọ́lọ́ ayọ́ Sórí ìgbà ìparí olú, mo ti sọ lánàá pé àáyà 95, àìdébí bàwá ìlú àáyà olú. Bàbá wa sọ́lẹ̀ àjòfẹ́ ilé ìlú. wọ́n kọ àǹfààní bí mẹ́wàá àti jù bẹ́ẹ̀ lọ a rí. Àti ìdébi wà á dìbò ọ̀dà. ní lọ́wọ́ parí ẹmọ́ ara yín fa ìparí. Wọ́n ló tó kù wọ́n torí ọlọ́gbà Wọ́n ní sẹ́ẹ̀rí tọ́já pé ọmọ nìyàn sọ jáde lẹ́nu ibi tá ti gbogbo fẹ́ dé ìtọ́ tó bá ní ara rẹ̀ wàhálà fún rẹ̀ gbọ́n tọ́lọ̀ ọba ń sọ o àáfà lára tó kó sínú gbogbo nǹkan ọba sọ jáde lẹ́nu mo ti rí tó sọ̀rọ̀ jáde lẹ́nu ọdẹ̀ ọwọ́ ló mo ṣe kí ni o mo kò jẹ gbèsè á lè ta lọ́wọ́ ọkọ̀ ẹ̀kọ́ àti ẹni òwe sọ àdàràdà tó tó àjà ẹlòmíì sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ bọ́ọ̀lọ̀ ọ̀fẹ́ ó lọ fẹ́wọ̀n torí ẹ̀ kìí ṣe tọ́lọ́ lọ́sọ bí ká ẹ̀ character defamation iṣẹ́ nìkan ò ṣe ọparọ́mọ gbogbo tó jọ sí pé tọ́ ọba fẹ́nu rẹ sọ ó lè fa wàhálà fún ọlọ́ni ọmọ sọ. Gbogbo ń jẹ́ pé ọba fojú rẹ̀ wò ó lè fa ìparẹ́ fún ọmọ wò. Ọmọ tó ṣẹlẹ̀ sáwọn ọmọ kan, ọlọ́mọ jẹ́ Ọmọ yẹn gbé kámẹ́rà sókè, ó ń ya bàbá ìgbà táwọn òbí ẹ̀sẹ̀ tí wọ́n ṣe tán wọn ọ̀pọ̀ máa ti jà àwọn ọwá ń lọ fíran àwọn ọ̀rẹ́ rẹ̀ ń ṣòkú àṣẹ ìyá náà gbádùn àti bàbá àwọn tíṣà wa gba fóònù lọ́wọ́ ẹ̀ pé bàbá àti ẹ̀ wa wọ́n bá fẹ́ wá jà ń ṣòkú alhamdulillah ilẹ̀ ìlú ṣòkú yẹn ò lè jẹ́ mọ́fì òun alhamdulillah wọ́n náà bá bẹ́ máa bá wọn tún sájà wọ́n ti tún ti ti fóòlù ẹgbẹ́ kan wọ́n ni àà ah, ah, bàbá àtìyà ọ́ ah, ó máa ṣe o àfẹ́mi lọ́mọ ìjọ àfẹ́mi náà gbàdọ̀ màmá yẹn farabalẹ̀ ó wọlé farabalẹ̀ ẹ̀bọ́n mú fóònù ẹ̀tì ẹ̀ farabalẹ̀ nígbà pariwo ìyá pariwo wọ́n bá sọ fún wa pé ẹ̀yin náà làwọn rí táwọn ṣe ní kẹ́ sọ́ra wọ́n lára wọ́n wá ń balẹ̀ kí lè rí wa fún ọmọ rí wọ́n wá fi hàn ah olórí fún ni wọ́n mọ̀ yóò rẹ̀ ẹ̀kọ́ ni Ma ẹ̀ kí ni ìgbà tó rí òhò rẹ̀ lórí fóònù gbogbo òbí ó gbé fóònù lọ́mọ lọ́wọ́ ìtọ́sọmọ lórí ìbínú ìwọ́n tó máa fẹ́ yọ fóònù òbí rẹ̀ lò ó kí ìdí fóònù ní sẹ́kọ́ndì sùkúlẹ̀ ìrìn tó o bá rìn tó o bá lọ kéèsì káńdò ní èyí òun ṣàrò ìfẹ́sùkò ní lẹ́gẹ́rì gẹ́ẹ̀sì kan ọmọ kọ́pà ó fẹ́ nysc lọ́wọ́ aṣọ nysc lọ́wọ́ àwọn góòdì gàásí ọmọ àwọn olórí gbogbo aṣẹ́wó òfò wọ́n wá ọkùnrin tó lówó lọ àbáwọ̀ ọmọ olè àwọn kidnapper ní boyfriend rẹ̀ wọ́n wá àwọn ọmọ yẹn jí àwọn fóònù lálá àwọn iphone lálá mílíọ̀nù wọ́n sàtúrákì security ti wá sọ àǹtílé yẹn wọ́n wá bá ọmọ obìnrin yẹn náà pẹ̀lú àwọn boyfriend rẹ̀ wọ́n sàpọ̀ gbogbo wọn wọ́n wá ya fídíò wọ́n ti ṣe social media ìtúwẹ́ fàìlà gbogbo ayé lórí ìgbà yìí

tọ́bẹ̀ lè fa ìparẹ́ èèyàn jìnà. Kódà oúnjẹ tó o bá jẹ, oúnjẹ kìí ṣe gbogbo oúnjẹ lèèyàn máa jẹ. Oúnjẹ tó o jẹ tó fa ìparẹ́ fún ọ, àyà ìkòsí. Nǹkan tó o fà, tramadol, cocaine, heroin, cigarette, intoxicant, gbogbo nǹkan tó jẹ́ pé yóò kò mọ́ ọlọ́ọ̀nì ní ẹmọ́ débẹ̀ tó bá wá dọ̀la àmọ́ tẹ̀síwájú wà á há sí inú ọlọ́run ṣe dáadáa ìrìnà dájúdájú wọ́n ṣe dáadáa àwọn